àwòrán ìkẹtàdínlọ́gbọ̀n ènìyàn tuntun ẹnikẹ́ni tí ó bá tẹ̀lé Jésù ó di ẹ̀dá tuntun yóò fẹ́ láti ṣe ìgbọ́rọ̀ sí ọ̀rọ̀ Ọlọ́run yóò fi ọpẹ́ fún Ọlọ́run nítorí Ọlọ́run ti dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì ó sì ti sọ ọ́ di ẹ̀dá tuntun kò ní fẹ́ ṣe ohunkóhun tí yóò ba Ọlọ́run nínú jẹ́ onígbàgbọ́ nínú Jésù kò ní ṣe àgbèrè tàbí jà kì í jalè kì í sì sin òrìṣà tàbí ọlọ́run mìíràn. ẹ̀mí mímọ́ ń fún onígbàgbọ́ ní agbára láti yí padà kúrò nínú ibi kí ó sì máa ṣe rere.